wọn tí wọ́n bá kọ one thousand wọ́n yí odò kan àbí lè fi sílẹ̀ nì kí ni ìdájọ́ ti àwọn ilé yìí. آية سوكالة يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا وسوكالة nípa ìsàlẹ̀ ọlọ́run bá ti ní kíkú kí èèyàn kan lọ́wọ́ gbé ìròyìn wá báyìí tẹ̀síwádìí jìnlẹ̀ nǹkan tó gbé wá báyìí kí a fi lè bá mọ òdodo a yàtọ̀ sí irọ́ rẹ̀. Áyà yìí wọ́n bẹ nínú àwọn áyà Al-Qur'an èyí tó so yìí pé àgbọ̀ yìí láì kò mọ ìtòmú áyà yìí wáyé. Àti tí mà nínú òfin ṣẹ̀ríà bí gbogbo àyà gbogbo hadith tí a bá fi lè gbọ́ yìí láì ń sábà bí tó mú wáyé pẹ̀lú ẹ̀dọ́rọ̀ tó fi dhalika bí umumi al-lafzi la bi khusus as-sabab dáhùn àwòye sí tí a fi máa lo ẹ̀rí bẹ́ẹ̀ òun náà ní gbígbóòrò gbígbóòrò rẹ̀ gbóòrò àti tẹ́ẹ̀ma lórí sábàbí tó mú sọ̀kalẹ̀ torí ìdájọ́ tó náà sọ̀rọ̀ ẹ̀fọn anú ayà yìí ìdájọ́ tó fẹ́ tó gbòòrò ni kò ní í ṣe pẹ̀lú sábàbí tó jẹ́ ọ̀sọ̀kalẹ̀ ó ṣiṣẹ́ ìjọ gbẹ̀dẹ̀ àkèyàmù lórí gbogbo òròyìn tẹ́nìkan bá mú wa fún wa ṣùgbọ́n àwọn bá pe ẹni tó mú ròyìn wá fún wa kò pé ń pòkè látàrí pé irọ́ sí ti kọ́ wọnú ròyìn ẹ̀ a sì ti mọ̀ pé irọ́ pípa ń bẹ́nu tí máa sọ ní ìdìpòkè a sì ti mọ̀ yín pé pípurọ́ bí sọ ní dipò kí ọ̀fi ká má jẹ mọ́pin ọ̀bọ̀ ọ̀hún na àyàfi tó bá ti pé irú ẹni tó fẹ́ lu ayé yẹn láti fi máa gbẹnu àtẹ́lu àwọn tàbí ànábì sọ̀rọ̀ wá àyọ̀sẹ́lẹ̀ wọ́n bá jẹ́ pé gbàgbọ́ rẹ̀ tàwọn àkàwárìjì ni nítorí pé àkàwárìjì gbogbo ẹ̀ṣẹ̀ sọ̀yàn ní kẹfẹ́rí lọ́dọ̀ àwọn tó bá ti jẹ́ sẹ̀ ńlá bá ti jẹ́ kàwárìjì yẹn ìjẹ́pọ̀ kí òfin kéèyàn má jẹ mú mi ìdí tí ọlọ́run ti sọ ẹgbẹ́ tó gbé ròyìn wá fún yín tó fi pé ń pò kì ní pé alùpàbọ̀rù fìlọ́sùn yàtẹ̀mẹ̀lò ṣẹ́ tọ́mọ yàtẹ̀mẹ̀lò kẹ́lẹ̀ ìròyìn tó máa gbé wá bá yín ó ti ti kọjú òdòdó ó ti ti ti kọjú ẹ̀rọ. tó ìgbà tí irọ́ bá wọnú ẹ̀ ẹni tó gbé ròyìn wá di fáàtì jíjẹ́ fásitì rẹ̀ kó kọ́ mẹ́jẹ mọ́mì lẹ́yìn náà jíjẹ́ fásitì rẹ̀ tọ́ka sí kọ́ àbí ta ló sọ pé àwọn sàábé màsùmúnà ni wọ́n wọn kì í sẹlọ sànàbí sàábé làwọn ni àbí sàábé ànàbí sọ̀rọ̀ wà wàrí òsèlú sàábé ànàbí ni wọ́n èèyàn ni wọ́n wọn sẹlọ tuntun ìdílé ìdíjẹ sàábé òkùnkùn wọn sẹlọ tó wọn ìdèmẹ láìka tó ìgbà tí wọ́n ti dé èèyàn wọn sẹlọ tó wọ́n sẹlọ ó ti túbà lọ sọ́dọ̀ ọlọ kó sẹkù sọ aláṣẹ dájọ́ fún yìí sọ aláṣẹ dájọ́ fún ọlọ́run àti òsè dájọ́ fún wọn oorun yìí wọn oorun ti yọnu sí wọn. ìyá ni tuntun sẹ́kù anabi sọ̀rọ̀ bá àdúgbò àti jẹ́ ní rẹ̀ ọ sọ fún wa pé láti sọ́bọ̀ ọ̀hánlẹ̀ láti sọ́bọ̀ ọ̀hánlẹ̀ láti sọ́bọ̀ ọ̀hánlẹ̀ wọn wí bẹ́ẹ̀ lẹ́mẹ̀ta ẹ̀ gbọ́dọ̀ wọn bú àwọn sàbí àwọn lọ́wọ́ lẹ́bi nafsi bí yẹ́dẹ̀ lọ́wọ́ àǹkọ́kọ́ àhàbùkùn mẹ́ta ó mo fi ọlọ́run bá sẹ́mi mi bẹ lọ́wọ́ rẹ̀ búra sẹ́nìkan nínú yá náírà àkọ́tà ọ̀dọ̀ ní owó góòlù tó fi ṣe sàrà onígbà ládàá múdù kan títà bí ó fi ṣe sàrà wọ́n ta ìdajì múdù onígbà onígbà ládàá orí títà bí ó fi ṣe sàrà. tó di eléyìí gbígbọ́ ẹnu àtẹ́lu sáré ànígbọ́ lẹ́nu mùsùlùmí ànígbọ́ lẹ́nu mùsùlùmí gidi torí ẹni ìmáàmù Malik rahimahullah nígbà tí wọ́n <clears throat> máa ń sọ nípa ọ̀rọ̀ ọlọ́run tó nílé ìyá ọ̀gbìn ìwà ọ̀gbìn kò fà á nígbà tí ọlọ́run ròyìn àwọn sàbẹ́ ànábì sọ̀rọ̀ bá àdìsẹ́lẹ̀ ó lọ sí wọn bọ̀ tètè sí wọn yìí wọn ò fi lè ba àwọn ti dá ìbànújẹ́ bá àwọn kẹfẹ́ rí. ìmáàmù malik ni ẹni tí bíbí àwọn sàbẹ́ àti títí wọn bọ̀ tètè sí wọn bá ń bà lọ́kàn jẹ́ á àmì tó níjọ́ ìfẹ́ mú torí délé àwọn tí wọ́n sọ ẹ̀sìn tí wọ́n fi ká lọ́mọ bẹnu àtẹ́lù lọ́mọ ṣépè fún wọn àwọn eléyìí ẹ̀sìn òmí gidi ọ̀daràn nínú wa lórí ìdílé ọ̀dọ́ lọ́mọ bẹnu àtẹ́lù àwọn tàbí àtẹ́lù Muhammad lọ́wọ́ àwọn àìlùsẹ́lẹ̀. ẹ̀yin òye ti fi Umar ibn Abdulaziz sọ ni. ìgbàdá ń kọ́ sọ ìgbàdá èèyàn ń sọ nípa tó ṣẹlẹ̀ láàrin Àlí àti Muawiya lọ́kú bẹ̀rẹ̀ sí ọlọ́wọ́ bò ní kí ìdá wa kó kópa nínú ẹ̀ ẹ̀mẹ́jẹ̀ àdọ̀tí àwọn wa pẹ̀lú ẹ̀ torí délé ọlọ́wọ́ ní káfẹ́ láyé gbà náà káwa náà jẹ́ ní tó yọ̀dà sáwọn ọmọ ẹ̀yà wa àbí ká yọ̀dà síra wa nínú ẹ̀ ẹ̀mẹ́jẹ̀ àdọ̀tí àwọn wa pẹ̀lú ẹ̀ torí délé tó o bá ti lọ́rọ̀ rí lẹ́nu tó sọ nípa àwọn sàlẹ̀ ànábì pàmò béèrè ẹlẹ́ẹ̀kejì oníkíni sáfù ṣé ká wa kọjọ́ gbani àbí kéèjì ká tó ti gbọ́n fún gbọ́ngbọ́n pẹ̀sẹ̀ ọ̀dọ́gba àlọ́kùnlé hàn ẹ̀ jẹ́ kí èjìká èjìká yín kọ́dọ́gba lọ́nà tẹ́nìkan fi ní wájú jẹ tí ò fi ní wá síwájú jẹ nìkan lọ ẹsẹ̀ yín náà yóò sì dọ́gba pẹ̀sẹ̀ ọ̀dọ́gba ètò dandan kékèké tẹ̀ ọ̀dọ́gba ètò ìmọ̀ pẹ̀sẹ̀ òkun bákan náà ẹlòmíì ẹsẹ̀ rẹ̀ forty three ẹlòmíì ẹsẹ̀ rẹ̀ thirty eight ṣẹ̀fọ́n wá ní kékèké tẹ̀ ọ̀dọ́gba kí àwọn ọmọ kan náà ti tún dọ́gba gba wàá lọ bẹ̀rẹ̀ tó ń torí di eléyìí tẹ́ bá ti dé kí ẹsẹ̀ yẹn kára wọn lọ́nà tí òbí ní kó nira bẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó ti tó ẹsẹ̀ yẹn kára wọn lọ́nà tí òbí ní kó nira bẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó ti tó tètè dandan kó dé pé kìkì sẹ́yìn wọn kára wọn lómi òní kìkì sẹ́ àwọn kára wọn tó wọ́n wà mọ́ ilé ẹsẹ̀ ara wọn ká lórí ọ̀run tó eléyẹn wàhálà máa sábà pọ̀ mẹ́ẹ̀ ibi kí ọmọ kan kékeré yẹn kọ́ kan ra wọn tó yọ wá tẹ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ mọ́lẹ̀ débi pé yóò ti bẹ̀rẹ̀ ké kí àgbà ó ti pọ̀ ju subhanallah ara àmọ́ súnà tó sọ púpọ̀ tẹ̀yẹ̀ mọ́lẹ̀ púpọ̀ tẹ̀yẹ̀ mọ́lẹ̀ báwò ẹ má fi fóònù tí a lè fún ṣe kàn án ẹ má bá àlàfo lè fi sùn kò túmọ̀ sí púpọ̀ wá tẹ̀ mọ́lẹ̀ títí tó ti wọn fi bẹ́ẹ̀ ké tòtòrò pẹ́lú tí ọ̀bá torí bá ti ń gbèsè ta tó tún máa fẹsẹ̀ tiẹ̀ lè ká ṣe eléyìí báyìí kò ní jẹ́ ká lè concentrate lórí ìrúnta torí ti eléyìí tẹ́sẹ̀ bá ti kan ra wọn tí èjìká wá ti dọ́gba èjìká dọ́gba òtúmọ̀ sí èsì kan kan ra wọn ẹ̀ẹ́dẹ́ bá dúró lọ́nà tí èjìká fi kan wọn alhamdulilayi torí pé ẹlòmíì fẹ́ ẹlòmíì ti fẹ́rin àbí òye wọn tò ní ti tẹ́ bá sọ pé dáadáa ìdìbò kan ra wọn ìgbà míì wọ́n fi àyè rẹ lẹ̀ wọ́n á tún lọ tó àwọn tó bá dé pípẹ́ ṣe dúró yẹn àwọn yẹn ti pé alhamdulillah ẹnìkan wọ́n wá ti jẹ kan lọ tító ó ti tó kí ni ìbéèrè ẹlẹ́kẹta àwọn ẹni tí ń fi báyìí rò jáde alákùnlé hàl tí wọ́n fi ṣẹ̀rí ẹni tí ọdọ́gbọ́n dín nǹkan ẹni tí ó fi ọgbọ́n fi dín nǹkan náà kì í sọ fún olúwa rẹ̀ lábẹ́ òfin ọlọ́pọ̀ wọn olè lọ náà tòṣùgbọ́n tí ń bẹ́ẹ̀ ní olè ẹjẹ́ ọ̀sẹ̀lẹ̀ tó bá wá ṣẹlẹ̀ kí wọ́n gbé ẹnìkan pàtó lọ síwájú ilé ẹjọ́ òfin tí ó jáde lára rẹ̀ yóò yé wa gbà náà. kò sí tó burú mbẹ pàápàá jùlọ tó bá ní wọn ti bẹ nítorí kẹrin yóò lè wà tóbi kò sí tó burú mbẹ láti kó lé ara wa. ìbéèrè tí mo fẹ́ bèèrè ni pé kí ṣe a máa ń gbọ́ àwọn èrò tó bí àwọn mùsùlùmí. bọ́bọ̀ ẹnìkan sọ̀rọ̀ kan láìpẹ́ yìí ó ní ànábì Yahya ṣé ẹni tí wọ́n tẹ̀ lọ́dà ni àgbà ọ̀. ojúkọ́ ìwú ọ̀sẹ̀ yìí dẹ́n wà hàṣúran wà nàbí yẹn mìíràn sọ̀rọ̀ ẹ̀ bí hàṣúran ẹni tá a tẹ̀ lọ́dà ẹ̀rí nǹkan mẹ́rin ọkàn fẹ́ ó fẹ́ tú láti èdè lábáwá nítumọ̀ tó ń gbọ́ yìí hàṣúran òun lẹni tí ò ní fẹ́ yà wò àìfẹ́yàwó lò túmọ̀ sí pé kò lè bóbìnrin lò àìfẹ́yàwó lò túmọ̀ sí pé wọ́n tẹ̀ lọ́dà àbí ìwà ṣùgbọ́n nínú òfin àwọn ẹni tó síwájú wa wọ́n ń bẹ nínú àmì kéèyàn ga ní sílọ̀ kọ́ fẹ́yàwó. ẹ̀kọ́ tó dá wa tó ti lófin fáwọn akíká fẹ́yàwó òun náà ló ní nínú ìròyìn ọmọ yìí bàbá tẹ fẹ́yàwó ló fi bí o. àbí òye wa nínú àgbéga tó ń ṣe fọmọ yìí ni pé yóò tẹsẹ̀ yín dàn aṣíwájú wàhálà tó rà tó sì ní fẹ́yàwó wọn ẹyẹ yóò ti jẹ́ ẹnẹ́bí kan mí lọ́sọ̀ àhìn nínú àwọn ẹni rẹ̀. tẹ̀lé yẹn túmọ̀ sí wọ́n tẹ̀ lọ́dà náà. kí ni advice tí ẹ lè fún wa nípa pé bóyá èèyàn èrò nípa pé àwọn mùsùlùmí àbí mùsùlùmí kan àbáwọn mùsùlùmí wọ́n ṣe nǹkan tí ò dáa so irú advice lè wá ní fún àwọn àtàjẹ um, fún wa nípa bí èèyàn ṣe lè máa dá sírú àwọn ọ̀rọ̀ ẹ̀ tó dàbí èèyàn ní máa lọ́sí pé èèyàn náà ó tarnish image islam látara nǹkan tó sọ pé nìyẹn ṣe àbí òṣè. alhamdulilayi fi máa ràn nípa kí ló yẹ kó máa jẹ́ ìṣesí wa nígbà tí wọ́n á mú ròyìn wá fún wa pé mùsùlùmí kan ṣe ń ṣe ọ̀dà. náà ni pé káwájì káwájì torí ká mọ̀mọ́ sọ fún àwọn mùsùlùmí àwọn mùsùlùmí torí ọmọ bàdáràn ló ṣe ló pọ̀ tiẹ̀ èèyàn kan lọ́sẹ̀ ẹ wá fún àwọn mùsùlùmí sẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì kò ní wípé tí nǹkan bá sá ìdá tí bá lè bò ó láti rí ọlọ́run bò yín náà láti rí náà sẹ́tọ̀rọ̀ mìíràn sẹ́tọ̀rọ̀ wà gbogbo tí wọ́n ti lè bò olùgbàgbọ́ òdodo láti rí ọlọ́run bò yín náà láti rí kò sí nínú pé èèyàn gbá àbí èèyàn lajú àbọ̀mọ́rọ̀ sọ ó jẹ́ pé àbùkù àwọn ọmọ ìyá rẹ̀ ìlò wọn máa fi sọ ní jẹ́ ṣingọ́ọ̀mù náà ní ọ̀nà pé èèyàn lajú torí pé ẹnu atẹ́rì ọlọ́mọdé òkú bá wa ọ̀pọ̀lọpọ̀ lọ́wà tó ṣe pé ẹ̀wù ti ẹ̀ ya abẹ́rẹ́ ti ń bẹ́ńtòs kẹ̀kẹ́ náà ń bẹ́ńtòs kò ní hàn tẹ̀lé ẹni ní ọ̀mọ́ ara láti ẹ̀ máa gbẹ́rù ẹlẹ́rù kárí tọ́fà tiẹ̀ lọ́wọ́ wàhálà ní máa sábà dà fún yàn torí ti ẹ̀ léyìí kó láti mà tọrọ tí wọ́n yanjú síjọ́ gbẹ̀dẹ̀ àpèyàn tí àpò àmọ̀ bàtìkúrú wa jẹ́ nípa fífún àwọn ẹlòmíì ní ládàá wàá kọ́ ọ̀tún tó wá lókun lọ́sà ìdá àmọ́ sọ pé ọlọ́ọ̀hún ọ̀fúnmẹ́kọ̀ ọlọ́ọ̀hún máàdéhìn ọlọ́ọ̀tún wọn ṣe ọlọ́ọ̀tún wọn nánà ọlọ́ọ̀tún wọn ṣe ọlọ́ọ̀tún wọn nánà onídìí ká kọ́mẹ́ǹtì lórí ẹ̀ àbí òye wa ọlọ́ọ̀tún wọn ṣe ọlọ́ọ̀tún wọn nánà tí ọlọ́ọ̀mẹ́jọ jẹ́ pé tí wọ́n sọ òótọ́ ni ọlọ́ọ̀mẹ́jọ jẹ́ pé tí wọ́n sọ òótọ́ ni pé tó máa tánìṣì méjì mùsùlùmí wọn náà ń kọ wọn wí ọbẹ ọdà ó ti bá wọn náà tòtí wọn ti fà kọ ọmọ ẹyà rẹ mùsùlùmí ó ti bá wọn náà máa kàn torí délé èyàn dunu fún òkà bẹ́ẹ̀ èyàn máa jẹ́ ní tó ṣe é pé kí máa fẹ́ kí dáadáa ọ̀sẹ̀lẹ̀ sáwọn mùsùlùmí tó sì ní fẹ́ ká ìgbà ọ̀sẹ̀lẹ̀ sí wọn tó ilé ìjẹ́bù sì jẹ́. ìbéèrè tèmi ni pé owó tí wọ́n kó sínú kóló mọ̀ ṣé ó lẹ́tọ̀ọ́ níbẹ̀ àti pé táyì bọ́ bá tẹ̀ ọ́ àti ojú owó olúkóló yẹn orí wa ló ṣe bísẹ́ẹ̀sì áfà tó wá ó wá gbé ìtọ́jú wá gbé ìjà ó wá kó ẹ̀rọ wọ́n dà sẹ̀rí àti wọ́n bá gbà mú kí nìkan tí wọ́n lè ṣe àti pé ṣó máa ní ládà àbọ̀dún yẹn àti pé kò ní lẹ́yìn. alhamdulilayi ẹni tí o mọ́tíláṣí ó lé tiẹ̀ ga lórí ó wá jí wọlé ọlọ́ ó lè burúkú kò tó lè dọ́dà ó ìpínlẹ̀ ìtàn burúkú jù nítorí ti ẹlẹ́yìn báyìí tí wọ́n bá fi gbà mú tí wọ́n gbà mú ní tí wọ́n máa ṣe fóònù náà wọ́n ṣe fóònù náà kí ló burú mbẹ bíbí ni mọ́tíláṣí ni táwa lọ dáràn tó wá jẹ́ kó ń dán títí nígbà tí káyé tẹ̀ títí kìíní náà ẹnì kéde ti gbogbo ẹ̀wọ̀n tí wọ́n ti fà kú nínú mọ́tíláṣí tó ẹ̀kún tẹ̀wọ̀n. náà talẹ́ńtò láyà láyà tó mọ́ àti nǹkan ní mọ́tíláṣí nígbà tí wọ́n dáràn grade one. tó torí de ní ibáyìí ọ̀gá òun sàn ọlọ́kùn tó wá sí. torí de náà tó bá dúró kí wọ́n ojú owó mọ́tíláṣí wọn wá ló ti wó yẹn wọn wá lọ fún yẹn wọn lọ fi so wò ẹ̀sùn rí nǹkan mẹ́wọ̀n o tún wá jèrè wọn wá múnú èrè yún ẹ̀gbọ́n kan àtúntí owó àtìrè ìdálò ẹni tó lo owó ni láti pilẹ̀ owó mọ́tíláṣí náà ni torí wa wọ́n dá padà àtẹ̀rẹ̀ àtúntí owó àti nípa ọ̀kárì yóò tún kàn wò. Ọjọ́ ìbò ti jẹ́. Ìgbà tó bá ṣe kútùbà lọ, ó máa ń sálámù àti ó máa ń bèrè ìbéèrè àníkàwọn èèyàn dáhùn ìgbé akí lọ máa ń pèkínì ẹ̀yìn yorùbá náà á máa àríkọ̀ bí ẹ̀yìn. alhamdulillah wọn ni màmú ti ọkútùbà bàtà ti ọkútùbà lọ́yọ̀ ọ̀dà lámà ìbáyọ̀ tó ti ọkútùbà lọ́yọ̀ tó máa bèrè ìbéèrè lọ́dọ̀ àwọn ẹ̀kọ́ kọ́ dáhùn. alákùnlé ha sọ́nà nàbì sọ̀rọ̀ bá àṣẹlẹ̀ onígbésílẹ̀ náà bá ti kọ́kọ́ ọmọ pé yóò wa rahmatullahi wa barakatuh ẹ sàlámù sáwọn. tó sílẹ̀ náà mo lè máa ṣe béèrè nígbà tó wà lórí mímbà káwọn èèyàn máa dá lọ kò sí tó burú mbẹ. gẹ́gẹ́ bá nàbẹ̀ Muhammad sallallahu alaihi wasallam náà ti ṣe ìbéèrè lọ́dọ̀ tẹ̀lé alùpàpàpàní tọ́pọ̀ kótó di mẹ́tíláṣí ìjọ jimá tó sì lọ jókòó tààrà dà. ìjọ wa ti kí sì kí ọ wọ́n ní lọ́sẹ̀ ní tí ó gùn tó eléyìí òfurú pé kí lè má mọ ọba àyàn sọ kéèyàn sì dáhùn èèyàn ṣẹ lọ tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n sì lè má ọba ti sọ́ di ìṣe gbogbo ògbà wọ́n wá sọ dímà sí lẹ́kṣọ̀ tó ti pé ọmọ bíi àwọn akẹ́kọ̀ọ́ lé ẹjọ́ kí ni wọ́n pè kí ní ẹ̀yin òbá náà rí ẹran mi létí àbí kí náà ń pè ní báyìí adẹ́pẹ́ di ẹ̀gbá nìyẹn èsì di ìjẹ̀bù gbogbo eléyìí ti di rọ́bì ti di nọ́ọ̀sẹ̀ kò sínú nǹkan ti ti ti sunà àmọ́ tó bá ké béèrè tẹ̀ béèrè ó ní ti pẹ̀lú ẹ̀sìn àbí òye wa bí kẹ́ni kan jẹ́ pé ó ṣe nǹkan kan ẹ bí ọmọ àròbí ọba àrùn bí ṣe ń ṣe kótó bá lọ bí ọmọ àròbí ọba àrùn tó dé tọ́pẹ́ tó ní àkúrò wà lọ àgẹ ìdíwọ́ bẹ̀rẹ̀ ìbára kọ́dà ti ẹ̀rá ìwẹ̀ àlùwàlá ló tún sí ọ̀wẹ̀ àbí òye wa ẹ gbogbo eléyàn ní ti pẹ̀lú jọjẹ mẹ́sìn dáàtì ilé ọ̀gbọ̀. lórí ìbéèrè lórí ìbéèrè bá bí a olóńgbò tí o kọ́ mọ̀ lẹ́nu àwọn èèyàn ní kíkọ́ máa kó bí a ọmọ àlè ṣé o gbé ìṣòwò ọdún tútù àbí tí ẹ bá tún sọ wọn látàkùn bí wọn kò bí àṣà ni pé kékeré ọ̀rọ̀ bíyàn tí wọ́n ní bẹ́ẹ̀ ṣó máa. àtọ̀lẹ́lá ó lóun pé ọmọ àlè rẹ bàjẹ́ ẹsẹ̀ yẹ ọ̀dá gbọ́dọ̀ àwọn ẹ̀kú burúkú dáhùn yẹn máa bú láwùjọ Yorùbá ìbá yìí wọn á ní tó bá ti mú àwọn lẹ́nu ṣé ń bẹnu ká ìdálé ti torí rẹ̀ pé èèyàn pè yàn lọ́mọ àlè lápèjúwe pé bàbá ló ń dì nánu òpin màmá rẹ̀ ló ń dènà nù. bẹ́ẹ̀ nínú òfin ṣẹ̀rí àti tó bá ti lè pẹ́ nìkan lọ́ máa lè kọ́ máa já àbí lédè àwọn ìgùn tó ní àgún máa já kálá. ó pè lẹ́jọ́ nù yóò wá di pọ̀ bẹ́ẹ̀ ni ó ti sọ kó ti mú un lẹ́nu mo rò pé yé wa ẹ̀yìn adájọ́ ti wá sọ tó bá yẹ mo ṣe fún tó yé wa kò ní jẹ́ kẹ́lómi ọ̀sán kó mú un lẹ́nu nígbà tó bá gba tí ó gbà ọjọ́ bó ti jẹ́ mi. Dára ṣe òbí ni pé ẹnì èèyàn sì kì í sùn tó ohun tó ohun tó ń ṣẹlẹ̀ ni pé ìtọ́ rẹ̀ ò kí ń tètè sọ tó bá. Wọ́n bọ̀ lẹ́yìn náà pípé yẹn lọ́ máa lé yóò bá mìnì rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Wọ́n mìnì rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Ẹ lè sọ pé ó ti kọ́ mọ̀ ẹnì kan wá sọ pé tílé kan máa ń ṣe kínní kan ọmọ àlè rẹ ní òsì ṣe kínní àwọn mìíní ẹ torí ọ̀rọ̀ pé wọn mìíní ẹ kò sẹ́skìlù títí wọ́n gbà fún pé bàbá rẹ ló dínà wọ́n pe màmá rẹ ló dínà láà wọ́n fi mú rẹ dárin tó yé tí ó bá ti pọ̀ tó bá wọ̀ àwọn kan pé náà mi ìbílẹ̀ ó mìíní ẹ nígbà tí wọ́n ti ẹgbàá èjì fún ọ ẹ̀mọ̀ kókò wọn ò ní pa tán àmọ́ yóò lè máa fi àwọn èèyàn pé ẹ wo ẹ̀yìn. question mi ni pé ìtẹ́yẹ ènìyàn bá tọ̀ tán ìpẹ́ òní lè sọ ó dẹ̀ ti lọ sí tó ti tó bíi six months kíní yóò dẹ̀ change so tó rẹ pé títọ́ bá ń gbọ̀n ní sàmgbà mi tàbí tó bá lọ sí tó bá ṣàfihàn ó máa take time ní bedroom kó jẹ́ pé á dẹ̀ máa tún affect ẹ̀ ìgbà míì náà tó bá. tọ́jú ọkùnrin wa rẹ̀ sọ̀rọ̀ èyí tó bá jáde ó jáde tí ó bá jáde kọ́ sábà eléyìí wọ́n pè ní sẹ́lẹ̀ tó lùbọ̀ wò ìdọ̀tí máa wá ọ̀nwélélè ìwọ òkúkọ wáyé sí wa olùdágbó ṣe eléyìí àánà kọlọ tó bá ti tọ́ débi kan dábà lọ kírun kọ́ ọ̀gbà pé nǹkan yòókù ti ń jáde lọ́fíńdà kò sí nǹkan kan kọ̀ bá ń rẹ sí òye bẹ́ẹ̀ náà lẹni tí sóńdà láàmú yọkàn máa wá kò ní ìdíkó wọn sábà rárá àì sábà nítorí so ọkàn lọ sọ ara lọkàn mọpọlọ rẹ kó mẹ fóun fún bẹ́ẹ̀ ni. bí a máa ń sọ nípa lọ́rọ̀ ẹ̀ ní ọjọ́ ìṣúná so nǹkan tó fi sọ̀rọ̀ kó lóògbé rẹ̀ wá ní wá ní problem àwọn tó sì mójútó bí abí ẹnjìníà méjì ni wọ́n sì ní àti sọ̀rọ̀ láti make sure pé àwọn àwọn tó ṣe ẹ̀ tó ṣe pọ̀ sí so kí ni. alhamdulilayi wọn ní ìmáàmù bá àwọn èèyàn sọ̀rọ̀ jọjúmọ́ gbogbo ọjọ́ wọn ti ń sọ̀rọ̀ ọba tẹ̀ àwọn èèyàn méjì tí ń sì mójútó wọn ní láti sọ̀rọ̀ wọn fi mọ nǹkan ṣẹlẹ̀ wọn ò ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ sì máa bá kútùbà ń lọ́nu ó ti tó tọ́lá jíjí máa mi wọ́n gbọ́rọ̀ wọ́n gbọ́rọ̀ lè máa mú gbogbo ọwọ́ ẹ̀ tó bá gbọ́ ní sọ̀rọ̀ ọ̀kùnrin. ní ọ̀nà tó lọ àmì níjẹta àgbàtí ẹ̀ ń fi àdéhùn ẹ̀ bá ẹ̀ sọ nípa pípéyà kí a sọ yẹ̀yà káàpọ̀ ìmọ̀ ìyàwó sí lára ìjẹ́ ẹni ọlọ́run ọba gan ó sàlẹ̀ ìbàdàn nípa bóyá bọ́ọ̀lù sí ọlọ́run ọba tó máa mọ̀ ọ̀nà èyí tó pọ̀ àtúnjẹ́ ó tó jẹ́. lẹ́yìn inú ọ̀rọ̀ kó máa sọ pé àtúnyàn yẹ àtúnyàn yẹ àkùnfìyàn fìyàn jẹ ní ọ̀nà tó. bóyá kí n béèrè béèrè fún fẹ́ béèrè náà tẹ́. náà tó yẹ lẹ́yìn ẹ̀rọ ọ̀nà. ẹ má bẹ́ẹ̀ tí mo sọ ń tó a ti mo bá rántí tí mo sì bá tọ anabi sallallahu alaihi wasallam ya anabi máa gán nǹkan rẹ̀ fúnra ara rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni tòkọ́dà gan tó wá náà àdéhùn pé anabi tó máa lé aṣọ ọmọ fúnra rẹ̀ àmì mi ọmọ àbí tó ti sọ lé àwọn ìbéèrè kí ni ìbéèrè náà. ǹjẹ́ ká ní bóyá wọ́n ń ṣe ọ̀pọ̀ tí wọ́n wú òkú kan jáde bẹ́ẹ̀ wọ́n ti sínú ẹ̀ náà bá àbíká tó bóyá òkú tó wọ́n ní mọ̀ọ́lì àjáde délé ìkó. ṣé wàá jẹ́ pé lẹ́yìn ni pé yàn kú àgbà pé ilẹ̀ ọjà ara rẹ̀ ilẹ̀ ọjà sọ rẹ̀ àbí òye wa ṣé a lè fi sàmì pé ni ọlọ́run kò tó ó lè jẹ́ ni ọlọ́run ó sì lè jẹ́ ni èṣù ó lè jẹ́ ni ọlọ́run gẹ́gẹ́ bá nàbì sọ̀rọ̀ àṣẹ́nà ti sọ pé ọlọ́run sí lè wọ̀ lórí ilẹ̀ láti di ara àwọn ànábì ọlọ́run àtàwọn ẹni tó bá wù ọlọ́run nínú àwọn ẹrú sì lè jẹ́ ní èṣù kọjá ìtẹ̀dárajà kọjá ẹ̀dẹ́ kọjá baba baba lóòkà baba sàgbó ni ilẹ̀ òsì jẹ́ ara rẹ̀ sẹ́nu kọ́ àwọn sàgbó gbé hùn sẹ́nu àni táǹtì ọ̀dà baba sàgbó ni ìdájọ́ mẹ́ta kan ti sin nǹkan kò sí àfìgbà tó ti kó ni la sin sẹ́nu pé káwọn náà lè bá tẹ̀sí àwọn náà fi wọ́n náà lọ́ọ́ bá àbí òye wa tó lè jẹ́ àmì pẹ́ni ọlọ́run ó sì lè jẹ́ àmì jíjọ dàrú náà. bẹ́ẹ̀ bá. lópin ìgbà tí ìbá ti sẹ́sẹ̀ sí máa ń sọ àdì kẹfìrí tí kéèyàn ṣẹbọ sọ̀rọ̀. sẹ́ni tí ń dẹ́ṣẹ̀ ẹ àwọn òní sọ bẹ́ẹ̀ wọ́n sọ pé mọ́mìnì wọ́n ní mánì rò pé wọ́n sọ pé mọ́mìnì pẹ̀lú ìmánì rẹ̀ òkì ni pẹ̀lú ẹ̀sẹ̀ ti ń dá àbí òye wa sẹ́wọ̀n kí islam ọwà iman ó tún ga ju ọ̀gá ju islam lọ tó ọ̀rọ̀ ìtọ́ ga la sọ kì í sọ́ọ̀tù kéré afla mùsùlùmí ni lọ́dọ̀ alùsùn náà ọ̀sẹ̀ máa ṣùgbọ́n ní ìsìn ìṣèjọ Ghana á ti private kú lọ́dọ̀ rẹ̀ àbí áàpù kí wọ́n fẹ́ mú ọ ti private kò sí torí pé dẹ́sẹ̀ lásán gbogbo ìgbà tẹ́sẹ̀ yẹn bá ti jẹ́ ní máa ń sọ yẹn di kèfèrí tí o lóòtù sọ pé wọ́n ti lẹ́tọ̀ọ́ fò a pè ní fáàtì kí ló ń fà ní ta fẹ́ tí a bá pè é mú mi kò sáǹkà ní kankan ta fẹ́ kàkà bẹ́ẹ̀ gan-an tún lè jọ́ dànù nítorí pé ní tí èsì kèfèrí kò ló wọ́n mú mi ṣùgbọ́n náà kẹsàn ìmà ìmà ni ló pé náà. ẹ máa ń kí magrib lẹ́yìn máàmù tí ń kí ìṣá ìsẹ́yìn lè sálámà kí lè máàmù tó sálámà náà apá kan náà ọ̀kọ̀ọ̀kan ha àwọn sọ bẹ́ẹ̀ tòṣùwọ̀n ìdájọ́ dáadé ni kó dúró níjókòó tiẹ̀ títí tí lè máàmù fi sálámà ìṣá ìwọ náà wà sálámà magrib tó dáadé lókè tèmi ni pé ní ìjùmọ̀ àwọn kan wọ́n wá ògbó bẹ́yà tí màá bá ẹ̀kọ́ ṣe ra wọn ìmọ̀ àwọn ìwọ́n bá ẹ̀kọ́ ṣe kútùbà ní lágbára wọ́n tún máa sí yorùbá ẹ̀rọ ìmọ̀ ògbó bẹ́yà tí màá bá sọ yorùbá lọ́wọ́ yẹn pé ṣé àwọn lè sọ ṣé àwọn lè sọ bọ̀. lórí pé bí àwọn ni wọ́n sọ kútùbà wà nù. <laughs> alákòlá àlà àti sọ kí ètò ọdọ́gba láwùjọ bí táwọn èèyàn ti gbọ́ lábáwá onáníkẹ́ kótóbà fún wọn léde wọn eléyìí lè tọ́jọ́ gba oníwádìí òdodo fi hàn wá ìpínkẹ́ ẹ̀ máa ṣe nítorí pé ọmọ arsalna min rasulin illa bi lisani qawmihi liyubayyina lahu àwọn àrùn òṣìṣẹ́ kan sí àwọn èèyàn kan àfi pẹ̀lú èdè wọn kó lè bá àṣàlàyé fún wọn ẹbí òye wa ẹni tí wọn sọ ibo sí wa bí nìsín sáàgbọ̀ kankan àwọn onígbọ̀ kankan fa tó kékeré ṣèdè wa àmọ́ kí la fẹ́ ṣe tó bẹ́ẹ̀ ẹni tó bá mi lábáwá ní ìdèyàn mélòó lọ́pọ̀ àbí òye wa ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ní ti sọ Allahu Akbar kankan mọ̀túnmá rẹ̀ àbí òye wa mọ́sáni ká máa wí náà iná ló náà ṣe ń wí so nítorí délé ló ṣe jẹ́ pé ètò dọ́gba jù táwọn olùmọ̀ ìjìnlẹ̀ láyé sí náà ti sọ jáde òun náà ní pé tẹ bá wà láwùjọ bí tí wọn gbọ́ lábáwá ẹsẹ̀ kútùbà lálédè tí wọ́n gbọ́ torí pé àǹfààní rẹ̀ náà ni kí wọ́n gbọ́ fún òfin ṣiṣẹ́ tọ́ torí ẹ ọkọ sọkan lárúbáwá tó sọkan yorùbá ọmọkàn ọkàn bá dùkú rẹ jẹ ni wa so lẹ́yìn náà ò níwádìí ìjìnlẹ̀ tó ń ṣe ọkàn tanra rẹ jẹ ni so ẹlòmíràn sọ pé ẹbẹ wọn ṣe láyé ànábì lárúbáwá ti sọ láyé ànábì wọn sí yorùbá bá yé láti a and b jẹ tó bá pẹ́ wa àmọ́ láyé ànábì mú lọ́wọ́ ibo ti ń gbọ́ sí ọ̀gbọ́láwa gbogbo ẹni tí ń gbọ́ ọ̀gbọ́láwa Salman Farisi ọ̀gbọ́láwa Bilal Habashi ọ̀gbọ́láwa Suhaib Rumi ọ̀gbọ́láwa kátó wá pé àwọn dání Ali ibn Abi Talib náà jẹ́ lárúbáwá tó láhán hán. sọ́tòrí délé yìí kó o lè rẹ́ẹ̀rí kankan mú abẹ́ o sọ́tòrí délé ló ti jẹ́ kó àlùmọ́ wa ìtẹ̀nu wọn lórí lónìí nìyẹn gbogbo àwọn ṣe Ibn Baz Ibn Uthaymeen gbogbo pátá ìgbé tẹ́ máa ti kó túbà ẹbí tí wọ́n ti gbọ́ láwá tí wọ́n ti ṣe láwá wá iná wọlé bá ti gbó oúnjẹ o. àti tẹ́ bá fẹ́ mọ ayé àkùránì wa àbẹ fẹ́ má ti tà nẹ́ẹ̀sì sọ̀rọ̀ wá àdúrà wa ẹ kọ̀kọ́ kà bó ti wá ẹ wà túmọ̀ rẹ̀ fáwọn yẹn. tẹ̀lé ìjẹ́bù ti jẹ́ táwọn èèyàn bá ti wá mọ̀ ibi òkúta lẹ́yìn lẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ àfúrà yín náà lè dá òyìn ọgbẹ́ sí yìí náà torí ó kà ó bá dé tó àmì àmì kéré àmì náà ọ̀rọ̀ ń bá yín sọ̀rọ̀ tó ìtòlẹ́ ẹ̀ ló ṣe kí tí wọ́n bá ti ń bá wọn ṣèdè wọn ti ń yé wọn ẹlòmíràn máa kọ̀rọ̀ lásán wọn sọ torí pé ìdí wọn mọ kí ní jẹ́ kútùbà ọ̀rọ̀ lásán ni wọ́n ń pè ní kútùbà kọ́ bá àwọn èèyàn sọ̀rọ̀ ọ̀rọ̀ tó jẹ́ pàkíyèsí wọn ti dáadáa tó fẹ́ lé wọn jìnnà sáyà tàbí òye wa tó àmọ́ nìsín bàtọ́ máa ń bá wa ṣèdè dáàbò tó bàtọ́ wa mọ́tíláṣí náà ẹ̀wọ̀n àti sọ fún lẹ́mọ̀mù náà pé ẹ̀yọ kútùbà ọ̀rọ̀ láwọn èèyàn fi ti jẹ́ láti fi twenty years kútùbà kan náà ni kékeré ayélujára mọ̀lẹ́sẹ̀lú náà wọn àmì yá ayélujára náà wọn àmà náà káàkiri olóhùn sọ́ọ́rù ìlà rahmatilá wọn ni ẹ̀yí padà wọn ni àwọn èèyàn tí ìfi ti jẹ́ wọn ni wọn wọn ti ti jẹ́ wọn ọ̀pọ̀ tẹ̀ wí náà. àbí òye wa torítorí dé lọ́jọ́ bó ṣe jẹ́ mẹ́rin náà sọ́wọ́n àṣùpá àtúnà ní ọlọ́kọ́dúnà bọ́ọ̀dà oríṣiríṣi kùsọ̀ nínú òtúmọ̀ táwọn ọ̀kọ̀ ha ọ̀kùnrin kò ní jùmọ̀. Àkọ́bírèdì báwo? Wọ́n á máa ya kótó ẹni tí wọ́n bá àkọ́bírèdì wá o ẹni tí o ti kú gan ọ̀gbọ́dọ̀ ya fọ́tò rẹ̀ bá bẹ́ẹ̀ ta fọ́tò o ti tọ́jú rẹ̀ ẹni kọ́ àwọn láyé ipò òkú tí wọ́n wù yẹn sí ilẹ̀ ọjà ara rẹ̀ sáré tí wọ́n máa ya fọ́tò rẹ̀ ta pé kìnnì a ó túmọ̀ sí pé ọkàn wa ti dò kúta kí ló tún lè dá bẹ̀rù ọlọ́run òkú ni bá ó tún wá lọ gbé kámẹ́rà wá pé ìsí three years ago wàá lórí irun bóyá ẹ̀ lọ́wọ́ lórí mọ̀tẹ̀ ní ìsílẹ̀ sáìdì ọ̀dọ̀ wa àwọn míì wá sọ ikú ẹsẹ̀ kí ẹsẹ̀ ẹsẹ̀ kan ẹsẹ̀ wọn tẹ́ bá lọ já sí àárín àwọn méjì sọ pé àtàpá ọ̀tún àtàpá ọ̀tún wọn fẹ́ kẹsẹ̀ kan sẹ̀ ẹ̀hún kí lẹ́yìn máa. ọlọ́run ọlọ́run ìgbà àtijọ́ mi ọmọ sọ́ọ̀rù wọn. nípa ṣe mọ̀ pé lẹ́yìn táwọn yóò mo á sọ pé ibi tó máa ti ń ya ẹsẹ̀ rẹ tó ń lé wọn ká tó mọ̀ pé ọ̀fẹ́ kí àlàfo wà láàrin ẹsẹ̀ rẹ àtẹ̀sẹ̀ wọn. àwọn olùmọ̀ wá ní ètò wá ní yàtá ni wọ́n tó yé kí ló bí lẹ́bi ọdún ọ̀sẹ̀ ìgbà ti kó pa ọdún bọ̀ wọ́n twenty three tí òun ṣe mùsùlùmí tó òun nítorí gbọ́dọ̀ àkẹfẹ́rí ń bọ̀ téèyàn lè gbà yàn gbà lópin ìgbà tó bá ti jẹ́ tí wọ́n dúnbú wọ́n á fún ọ ní tí wọ́n máa dúnbú tí wọ́n kọ́ lọ pàjẹ́ kò lè ta mo yé ní ìdíwọ́n kí ló dé tẹ̀ fún mi wọ́n sọ pé torí Christmas ń bọ̀ wọ́n sọ pé kí ló dé tẹ̀ fún wa ńgbà tí sálà dé. ṣé ẹbẹ́ sọ gbogbo adọmọlẹ́yìn bọ́ọ̀lù ìfẹ́ wàá pàtó bá ti jẹ́ pé lè sẹ́ ní fún ọ ló kọ́ lè sẹ́ àmọ́ individual fún ọ lẹ́bùn torí kó ń sọ ọdún ẹ̀sìn tòun òun la mọ̀ pápọ̀ lè wà lórí ẹ̀ pé kò burúkọ gbà lókùnrin àti òbá ti jẹ́ tí wọ́n tún bú mọ́jọba fún ọ lẹ́kùn àbí iléeṣẹ́ fún ọ lẹ́kùn torí pọ́nù kéré kìkì yóò kàn bọ̀ kọ́ wá gbà má gbà ó fi kí ló dé sálà kọjá jẹta ẹ̀ fún wa. mo rò pé yé ní ìsìn ẹ̀fẹ́ àti ẹ̀fẹ́ tó gba domi náà ẹ̀fọ́ mi ẹ̀fọ́ mi. Ọlọ́run ló pé kí ọmọ bá kú tí bàbá bá wà láyé tí bàbá gbogbo rẹ̀ wá ní òun bá dùn. eléyẹn àìmọ̀kan yẹn pọ̀ tẹ bá pọ̀ tí ọba wa gbà màná ni lókè àìsàn pé yẹn kékeré bẹ́ẹ̀ wọ́n mọ̀ náà mọ̀ àdébí náà àtijọ́ àgbàdàgbà sọ̀rọ̀ kọ́ mà. so téèyàn bá ti mà èèyàn sọ̀rọ̀ ìfún subhanahu wa ta'ala